léèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ wá wọ́n ní pé ṣe obìnrin tí ó ṣàkíyèsí pé jíjẹ mímu lọ dédé nínú ilé tí ó lè jáde láti ṣiṣẹ́ pẹ̀lú àníyàn ètò òǹfẹ́ fi ran ọkọ lọ́wọ́ alhamdulillah wa salatu wa salamu ala rasulillah يا معلم آدم وإبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا iṣẹ́ láti lè rú láti fi ṣẹ̀bí kò kí ṣe haramu fún ọkùnrin kò kí ṣe haramu fún obìnrin iṣẹ́ ọkùnrin ó ní májèmẹ̀ kí ṣe gbogbo iṣẹ́ ọkùnrin lè ṣe bẹ́ẹ̀ náà ni iṣẹ́ obìnrin náà òun náà ní májèmẹ̀ iṣẹ́ tí obìnrin ó ṣe ọgbọ́dọ̀ gba ẹ̀sìn kọgbọ́dọ̀ gba ìtọ́jú ọkọ ìtọ́jú ọmọ kọ̀dùgbọ́dọ̀ gba jẹ̀lúbáàbò ní ara rẹ̀ kò sì gbọ́dọ̀ mú jòkó láàrin àwọn ọkùnrin kò sì gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ sí kò ní bá ṣe àbí iṣẹ́ sí kò kìí ṣe nature lóbìnrin tí ń wọ́n kẹ́kẹ́ náà problem ẹwọ̀n pé iṣẹ́ ìrìnṣì méjì iṣẹ́ obìnrin lọ́wọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ọkùnrin ẹ̀ẹ̀ nígbàtí obìnrin lọ́wọ́ fẹ́ máa gbé kànga ẹ̀ẹ̀ àlọ́yọ́ fẹ́ máa gbá títì kọkùnrin obìnrin ọmọ gbá títì ọlọ́dà gbọ́ àwọn iṣẹ́ kìí obere àmọ́ tó wá jẹ́ pé nǹkan lè ọyọ̀pọ̀ ẹ̀sì kú àbí wọ́n ti kọ́ọ̀lẹ̀ tí ọ̀tẹ́ lè kankan tó fẹ́ náwó lélé àmọ́kọ́ wà ọkọ́ náà ń bẹ àmọ́ àdánwò wà kò sí agbára kankan tí wọ́n fi jẹun àbí tí wọ́n fi tọ́jú àwọn ọmọ ẹ̀sìn gbà láì kó ṣiṣẹ́ pẹ̀lú àwọn mọ́jẹun ta kàkalẹ̀ wallahu a'lam wọ́n ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún obìnrin tó ń fún ọmọ lọ́mú àbí ó fẹ́ fún ọmọ ní oúnjẹ náà ni ọmọ yẹn ọ̀jẹ̀ kí lè sọ̀rọ̀ tí ó lè bá a ṣe gbèsè láìsí olóhùn ọmọ yẹn ní oúnjẹ. gbogbo tó ìwọ́n ti fẹ́ ṣe nínú ṣẹ̀rí àwa kò náà ní pé ká máa ṣe láti wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́ ọfẹ́ wọ mọ́tò bísmìlá ọfẹ́ wọ tọ́lẹ̀ bísmìlá bísmìlá gbogbo lè ṣe ní bísmìlá bísmìlá tọ́bá ní bísmìlá ẹ̀gẹ́ ní àṣàínú bílá mọ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ó fẹ́ fọ́mọ ní nǹkan bísmìlá èèyàn lè ṣe òsì tọ́takọ̀ ọlọ́wọ́ àlọ́ náà èèyàn kan jẹ́ ìyàwó ọkọ èèyàn ó ní tàbílẹ̀kì ṣùgbọ́n òun fẹ́ kúrò ní ìlànà tí ọkọ wà ní ọkọ rẹ̀ fún ní ìyànda pé kí ni mọ̀ sí ẹlẹ́gbẹ́ òun Ah, ojú ọ̀nà tàbílìgíyà wọ́n sọ́rọ̀ gbìyànjú àwọn lọ́mẹ̀ eh, òun náà wo kàtíkórì wo ni ọlọ́run fi tàjáwò fún ohun àdáwò ní fàjọmọ̀ ọlọ́run mọ́sẹ̀ ìṣànú wọn kọ́ sànú àwọn náà àmì èyàn tó lòun òkè tó lòun òjìfẹ́ gbọ́ tẹ́fẹ́ wí àbí tí mo lábá sí kí ni mo lábá sọ ọkùnrin tó kí lọ lẹ́yìn kẹwàá fọ́nàpìlẹ̀ nínú àdúrà lóru ló arábìnrin yìí tó bá ti di pé bídẹ̀ àní wọ́n ṣe pé kókó nínú ìròrí bídẹ̀ àní kọ́dẹ̀ máa ti súnnà gidi mọ̀rẹ̀ tí ọkùnrin yẹn tí kò bá ti di lọ́wọ́ kọ́ máa tọ́jú àwọn ọmọ rẹ̀ kọ́dẹ̀ máa gbàdọ́ àrùn àmọ́ tó bá ti di pé ọ fẹ́ mú pé wọn náà gbọ́dọ̀ mọ́ ní àkíkà tóun náà fífí ní tóun náà ní tọ́ yọ́dá kí tọ́ kọ́yọ̀ndà rẹ̀ torí pé ẹ̀sì òun náà látorí ẹ̀wà ayé ọlọ́run ti débẹ̀ nìkan kan lọ́wọ́ tawákò láyé ẹ̀sìn nìkan mẹ́gbẹ̀yàn sínú sàárè mọ́rọ̀ búkà wọn sọ wọn ní ní sàtífíkètì àti ilé tọkọ́dà ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tọ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀ kìyàmọ̀ ẹ̀sìn lọ́lọ́wọ́ bá aláwọ̀ fi tẹni tí ó bá sì sínú àjẹ́nà ẹni tí ó wọ̀ náà gan torí pé kọ̀sẹ̀sìn wọ́n ní náà tàìjẹ́nà ní ọlọ́run dáadọ́rí ẹ̀sẹ̀ ẹ̀hẹ̀ kọlọmọ́sọ ọlọ́mọ́ná ó bá ọdá àwọn ìkọlọmọ́sọ àbá wa fi àgbóyẹ̀ sí náà tó lọ́wọ́ lókéwú ọlọ́wọ́ lọ alẹ́kọ̀ọ́ olóòwò tẹ́tínà tó lẹ́ni kankan ó ní kíra àwọn ní kíwú náà láti tánì ké tó fi segí mi tó fi sọnù mọ́ lọ sí lókà láìpẹ́ yìí ní ọ̀nà Kogi State akíwọn tó lọ kan bá dìde ló ní ẹ̀ẹ́dẹ̀ ríman pẹ̀lú kẹ́ wọn lọ lè kíwú kéwò lè fún ilé ìmàn tẹ́ bá kéwò tán ẹ́kàn kéwò ní ìjáde lẹ́tìrí ìmàn wọ́n sì lẹ́sìn bá tẹ̀ mi lọ́wọ́ pé sọ́bá kányà ó dé ẹ̀rùn bá ṣe ìjáde jù mí gbọ́dá sọ́bá jọ kejì àṣé wọ́n ti jòkó sí mọ́sálásí yẹ wọ́n gbé dáwà wà mẹ́rin àwọn fífò yẹ lónìí wọ́n ti sálámọ̀tán gbàdọ́lọ́wọ́sàn ọlọ́wọ́ ní kí ìmọ́mọ̀ sọ pé ní bá wọn sọ kẹ́lẹ́mọ̀ kan

ìròrí kálukú ọ̀dọ̀tọ̀ ní ọ ẹ̀dàkùn ẹ̀ tó bá wà ní tẹ̀bílégì kó lè kó mẹ́ tọ̀rọ̀ lọ ó lè mọ̀ pé ọwà nínú dọ̀láàlì ó dìgbà tó wá kó mẹ́ nítọ́ kà ní kéwú lọ́sẹ̀ kan ó lè lọ jáde 40 years kan mọ́kà ọlọ́mọ́sà wọn láàánú rẹ̀ tó bá sàlékún ìdáyà àtàwọn náà Eh, tọ́bátọ́ wá rí pé ó fẹ́ pọ́ọ̀tì ẹ̀ lérí mọ́dájì tọ́ ọgbẹ́sìn rẹ̀ bá Madina láti Maka ẹ̀sìn àwọn àgbé sáàrí Allahu a'lam náà èèyàn kan pèrè wípé ó ṣe animal science pé tí òun lè ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ṣe ẹlẹ́dẹ̀ gbogbo tó bá ti ṣe pẹ̀lú haram àìta àìsí jẹ owó rẹ̀

Allahu alam kọ́ wá rí ṣùkẹ́rẹ̀ lọ síbi tí a ná ọlọ́run bá wà Allahu alam náà arábìnrin kan bèèrè wípé tí gbọ́nù tí omi òtó bá wà láàrin òun àti ọkọ òun ó máa ń fi oorun pọ́lìsì òun bá òun láti pọ̀ nígbà míì ó lè tó oṣù méjì oṣù mẹ́ta tó ó sì lè kí òun ṣe ọkọ ní pọ́lìsì ìyàwó àrí bẹ́ẹ̀ni

ìyàwó rẹ̀ tí ọba aláṣepọ̀ tàná ma ṣe pẹ̀lú òjò tàná ṣe pẹ̀lú Allah Allah ni wà á ṣe róhún ná mẹ́lú márùn Allah ni ẹbá wọn lò dáadáa wọ́n wá sọ pé ò ní bá lò dáadáa tí yóò rí ìyọni gbé obìnrin wá sílé nínú àwọn èyí tí ó lágbára jù ń bẹ̀ òun náà ní ẹkọ́ máa súnmọ́ wọ́n lè fún lóúnjẹ nílé wọn wọ́n lè fún bàtà wọ́n lè fún lásọ nílé wọn àmọ́ èyí tí òun sì wọn ò lè fẹ́ fún ní ilé wọn ẹ̀hẹ̀ lẹ́yìn náà àwọn ìdí mọ́síná wípé báyá tí ọ̀kan àwọn ọlọ́gbà mẹ́ta àti mẹ́rin pípa bá ṣe fí mi pípa bá ká tàṣì ní ìfọ̀kàbalẹ̀ fáà ní ti jàmbá láàrin wọn níbi bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ní fọ́kùnrin náà kó tó bá lọ́bẹ̀ ọlọ́run bá ni ọláǹfààní láti lọlé lọ́kọ mi ọ̀nbọ́bìnrin jà ń bá wí ìṣẹ̀rí àfún olóṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin lọ́ọ̀bá rí kan sí ó lè láǹfààní kó lè lọ́kọ ọdún máa ń ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ ìkúbá lọ́dọ̀ ọlọ́ ẹ̀ṣẹ̀ ńlá ìnira láti ní ọjọ́ fara bẹ̀rẹ̀ ọlọ́wọ̀ àlọ́ náà wọ́n ní kí àwọn fẹ́ sọ̀rọ̀ ní sisters mind ebi wà islamic ẹ ọ lẹ́rìí kankan fún kọ̀sẹ́rì kọ̀sẹ́rì ọ̀ nígbà bá sì lẹ́rìí sí jìnà sí wọn ò ní ká má bá ìyàwó ṣeré ó dé wọn ò ní ká má bá ìyàwó ṣeré ka bá dùnnú ka jẹun ka sọ̀rọ̀ ama fẹ́ bá ti ní súnnà kan súnnà alẹ́ ti safar ipé gbogbo mọ́júmọ́ ìyàwó ẹ̀yìn sísà ẹ ma jòkó ẹjọ́ wá sọ́ di ẹ̀yìn tó pé ìgbàwọ́ eri. ọ̀kan náà àwọn ọmọ ìyá tí wọ́n tún tójúbọ ìtàn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí yẹn pé ọ̀dọ̀ àwọn tí èsè mùsùlùmí lọ́sẹ̀kì ni wọ́n ti gbà wọlé mọ́ta sábà bí kọ́ fífọ́ wọ mínú anábìsí ni ká mọ́ kọ́ sí àwọn tí èsè lẹ́sìn wa tẹ́bá ti lọlẹ̀ bá ṣeré ọwọ́ ti di ilẹ̀ ń súnkàlùkọ́ gbà lè lọ lẹ́yìn láàrọ̀ ọjọ́ kejì ẹwà bá jẹun wọ́n ti dọwọ́ ọ̀rọ̀ lẹ́ tọ́ ẹ̀sílẹ̀ kọ́ mọ bá wọ́n bá wá lóòrù ká mọ́ sùn ká máa wá máa kọrin lóòrù ká máa sọ wọ́n àwọn ọ̀rán oríwòrò máa pọ̀ gan bá àwọn kà máa wúrú kó wílọ lóòrù àwọn mẹ́ta wá tó fẹ́ parí gbogbo ẹ̀rọ wájá gbogbo ẹ̀ta ààbọ̀ wọ́n wà ní àwọn fẹ́ sí kìí àmì ilẹ̀ àtúkọ́ ló bílí àpapọ̀ èèyàn kan pèrè wípé nísìn wọ́n ní kí a máa lo sanitizer láti prevent ara wa níbi coronavirus hmm. wọ́n ní pé most nǹkan tí àgbẹ̀rin náà ti ṣe ti ní alcohol wà lọ́sí oúnjẹ nínú ẹ̀ pé kí ni àlàyé sí ẹ̀rẹ̀ táwa ṣe. bóyá kákùn fáwọn lọ́dọ̀ dókítọ̀ lórí ìyẹn. ẹgbọ́n tó ti wà mẹ́ tó ọlọ́mọ́ta ìtọ̀wọ̀sọ́nà èyí tó dáa jù kí kéyàn ó jìnà sí nítorí pé ọlọ́run ní fájú pẹ̀lú ìbú ọlọ́run ní ẹjìnà sọ́sí oye pọ̀tẹ̀ ìjẹ́gbẹ̀ ni sọ́rọ̀ pé tó bá kàyàn lọ́wọ́ bí ìgbà tẹ́yàn fọwọ́ légbé no ọtí gangan fún rẹ̀ ni múmọ̀ rẹ̀ ó dé ìwọ̀ ni múmọ̀ rẹ̀ àwọn tó bá kán síyàn lọ́wọ́ àwọn torí wọ́n ṣe láti rúfúrútù ní kìí ṣe tọ̀kì eré ìgbẹ̀ eré ìṣẹ́ ẹ̀bí hayi àbí ẹ̀hẹ̀ pọ̀tẹ̀ àwọn ìfẹ́ẹ̀sì ìfásíwá tí wọ́n fún ilé ìrìnà wọn fún àwọn um, pẹ̀fún tí wọ́n wà alìkọ́ọ̀lì tó tọ́jẹ́ pé àwọn alìfáàní onídàkí ìmọ̀ gbóòrùn wọn tí lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí tó máa fẹ́ ẹ̀mú ti lébọ́lé àwọn òmú sọ òun ni lòun fi sí sábárì nǹkan mìta lè lò láti fi jìnà sí ìrújúnẹ̀ àti ṣúgbọ́ àyẹ̀ òun náà bá dájú. Wallahu alam àwọn tó wá jẹ́ pé àbárí nǹkan mí sáàtì mọ̀ pé yóò dínà àrùn yẹn àwa ti fi fọwọ́ oyé àwa ti fẹ́ kí wọ́n á ti fọ ọwọ́ wa padà wal ilmu indallah náà alábìnrin kan bèèrè wípé àwọn máa ń gbà yọ̀ǹda láti ṣe ìrìn àjò lọ wo ọmọ àti àwọn ọmọ ọmọ kódà nígbà míì wọ́n á kúrò ní nàìjíríà outside the country pé àwọn máa ń gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ àwọn pé irú ìrìn àjò báyìí ṣé ẹ̀ṣẹ̀ ni àmì àwọn dẹ̀ ló bí ojú kan. ìrìn àjò fún obìnrin kò kí ń ṣe àárọ̀ àbí tí wọ́n dé pé òun nìkan lọ dárìn anábi látò sáfẹ́rẹ̀ mara ilẹ̀ wa máa ha zó mahara anábi lóbìnrin nìkan ọgbọ̀rọ̀ ma já tráhùn àbí kọjá sí mahara wà pẹ̀lú ẹ̀ ọkọ rẹ̀ àbí bàbá ẹ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀ <clears throat> lọ́kùnrin àbábúrò rẹ̀ tó ti bàtọ́ láti bá rẹ̀ pẹ̀lú nítorí pẹ́sìnà nítorí kí ni jama arábìnrin bá lọ tọ́kọ̀ rẹ̀ yọ̀ǹda fún tọ́ kò lẹ́sẹ̀ látara pé ọgbà ìyọ̀ndà lọ́dọ̀ ọkọ àmọ́ lẹ́sẹ̀ lérí pé kò mú máhàrámù lọ́wọ́ torí pé obìnrin ma dá tráfùn wọn lágbára púpọ̀ mú tráfùn jọ kan lọ sí lọrin ọmọ kú tó jẹ́ obìnrin ó jòkó ní mọ́wọ́ mọ́tò arákùnrin kan àwọn bọ́ìsì òun jòkó sí bọ̀dáàbẹ̀ kọjá mọ̀wé dáàbẹ̀ kọjá ìbàdàn wọ́n tẹ́ ra gálà àti ice cream fúnra wọn ọ̀dáàrí pẹ̀ dákùn bọ̀dáàmọ̀ pé wọ́n yíṣẹ́ bí torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe kí ni wọ́n wọlé ọláyàdé Ògbómọ̀ṣọ́ wọ́n wọ́n lọ báyìí ní àdíjìdá lẹ́mì sọ̀rọ̀ ẹni tó mọ̀ rí ẹni tó rí lọ́kàn fún ó sì tẹ̀lé ibi ẹ̀mí obìnrin wọ̀n flẹ́sìmùdé wọ́n lè fi pé wọ́ta pé wọ́ta ayé ọ̀kan wọ́n lè fi tẹ̀lò ọlọ́wọ́ta ìsọ ilẹ̀ wọ́n wá ní bá lọ lé wá pé bọ́dà rẹ̀ wà ní ẹgbẹ́ àbí àbúrò rẹ̀ tó fi dàgbà tí wọ́n bí arákùnrin ẹ̀dà gan mọ́kàn sọ pé èlò lásán tí wọ́n bí náà yọ́ mọ̀ wòláwò mọ́jú ẹ̀sẹ̀kọ́ ní sọ́rọ̀ nìsìn nítorí pé obìnrin ọlọ́wọ́ bá aláàmà bó ti dá wọn àyà àwọn ọkùnrin ọlọ́run ti wá ṣe gáìdì fún wọn káàmà sí kíni ẹ̀wọ́dì ilé ọlọ́run pọ́n wọlé níbi bẹ́ẹ̀ ọkùnrin gómìnà ọmọdé sáfù láì ní máa ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ àná èèyàn kan bèèrè wípé òun ní owó láti ṣe hajj àwọn pẹ́rẹ́ǹtì òun náà bẹ́ẹ̀ wíṣì láti ṣe hajj pé nínú àwọn méjèèjì ta ni tí ó fi owó yẹn lọ. básòkò òun bá tó àbí náà àsòkò òun tó kálukú kìí àlúkò ní kìí yóò sí ilẹ̀ kálukú kìí bàbá ọlọ́lẹ̀ kìí ọmọ náà ṣe kíní bí ramadan bá tó ń kọjá wọn kálukú ṣe kíní kálukú gbà sí ẹ̀ ọba sí di ájì náà àzùkọ́ ájì tó kálùkọ́ ṣe gẹ́ni yóò lọ kálùkọ́ lọ títẹ̀ torí ẹ̀sùn pé kálùkọ́ fẹ́ súnmọ́ lọ́nà wọ́n mọ̀ ẹbá lọ ájì orí kọ̀lẹ́ṣẹ̀ kò ṣe gẹ́ni kọ̀lẹ́ṣẹ̀ nítorí pé òun lágbára bàbá ò ní agbára ọlọ́run ni ọmọ yọ lẹ́ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ tó fẹ́ súnmọ́ lọ́wọ́ bá ní ó ti lágbára rẹ̀ àmọ́ tí ọba lè fi kọ́ bàbá rẹ̀ lé ọba lè fi kọ́ lé ọ̀rẹ́ ọ̀dà àbí kọjẹ́ pé bàbá yẹ rí ó wà lé lọ́rùn pé lágbájá mo bẹ̀ ọ́ lórúkọ ọlọ́run mọ́ṣà ìdí ń lọ mọ́kà ẹ̀rọ bàbá rẹ̀ bí ní ọdún bẹ̀ ẹ̀hẹ̀yìn tó dáa jù àmọ́ tí ọba kó fún bàbá kò lẹ́ṣẹ̀ o kò sí kí ni kò lẹ́ṣẹ̀ tọ́bá rán bàbá rẹ̀ lọ ó ṣe ọdúnlẹ̀ wà lè dẹ́yìn ẹ̀sánà ó sì dáadáa sóbi ẹ̀ ètò dájú ní pé ọlọ́run ọkọ̀ fẹ̀ṣẹ̀ǹsẹ̀ lọ́nà tí ó ṣe kí ni lọ́nà tí ọkọ̀ kan ọlọ́run àná náà bọ́lá bá ti kẹ ó kó owó wọn àti bàbá rẹ̀ wọ́n jọ ṣe kí ni wọ́n jọ lọ. náà ṣe wọ́n arábìnrin kan náà lọ sókè rẹ̀ lè pé bí gbọ́n mi ti omi ò tó bá ti ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ òun ọ̀pọ̀ yẹn a wá mú fóònù a máa pe obìnrin míì a wá fi sí síkà ó lè máa gbọ́ pé obìnrin lòun pè pé ṣé iṣẹ́ ó ẹ̀dá kò sí a máa tẹ́sí. bọ́dà yẹn ò lè jálò súnà tó gbádùn ò lè jálò súnà tó gbádùn ó ní bùkátà sí pé wọ́n bẹ lọ́wọ́ bá fún ìyàwó yìí lọ fẹ́ fún ìdájọ́ jẹ́ àlàálì gan wípé a lè àpọ̀fẹ́ sí ìyàwó kejì tó sì mọ̀ pé o múra lóòtọ́ inú rẹ̀ ò ní dùn ká tó wá fẹ́ ẹni tí ò sí kíni ẹni tí ó mọ̀ irú àwọn ìròrí yẹn ìròrí àwọn Yahudi Nasara àwọn kiri yóò àwọn ọmọ fi ń ọmọ fi ń tẹ́ntẹ́ ara wọn nù bí ọwọ́ bá rí pé ọkọ̀ òun fúra sí ìyàwó náà bẹ̀rẹ̀ lọ́fíìsì ẹ̀ẹ́ tó wá padà yá àwọn méjì wọ́n jọ mọ̀ pé àwọn jọ ń ṣe àbúrú ẹ̀ tó máa gbé fóònù wọn sákàtì wọ́n máa lọ lẹ́rìí sí fún tọ́lẹ̀tì máa sájáde gbogbo àwọn níbi gbogbo yẹn tó wọ́n fẹ́ yàwó kejì yóò allow to marry two three four ọlọ́wọ́n bá ló fi pán wálé ọlọ́wọ́n fi pán wálé ni àmá pẹ̀lú mọ́jẹ̀ ẹ̀mọ́ kágbára ó wà sexual ability àti financial ability tí ọba tí sí kankan ló méjèèjì mọ́dáwọ̀ irú nǹkan báyìí èyàn ń da ìròrí obìnrin lórí nítorí sọ fúrú alábẹ̀yẹn ni pé òun fi hàn pé onírànà mẹ́ lẹ́yìn náà wọ́n ti lọ fẹ́ tó lé òun lọ fẹ́ pìbẹ̀rẹ̀ ọlọ́run bá lọ fẹ́ lọ́ǹkì ẹ̀ sínú ilẹ̀ owó lọ tí wọ́n ń sẹ̀rọ àmì níbi bẹ́ẹ̀ èyàn ń fi ẹlọ́dọ̀ ọlọ́run ó tún fi ẹlọ́dọ̀ ìyàwó ẹ̀ tó bá ṣẹ̀ ọlọ́run ní wọ́n lẹ́ẹ̀tì tàkà fún ọ̀nà sósà ọ̀nà owó àwọn ìyàwó tí wọ́n bá gbọ́dọ̀ sí lẹ́nu tí wọ́n ṣẹ̀ báyìí ló ńlá rẹ̀ alábẹ̀rẹ̀ tó náà gbàrọ̀ láàyè tí wọ́n fi stressing obìnrin lé òun náà kìí sẹni rẹ̀ ẹgbẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́nà mọ́sẹ̀ fún wa sí obìnrin kan bèèrè wípé látara ipé ọkọ òṣè dédé kò fáwọn lówó jẹ kó fi títà nípa jíjẹ mímu àwọn ó wá lọ ṣe ìṣìnà níta àtórí kan tí wọ́n fẹ́ jẹ pé ta ló máa di ẹ̀jẹ̀ yẹn lọ́rùn arábìnrin yẹn ó ti ìbéèrè yẹn náà ti dáwọn ara arábìnrin yẹn ó ti ṣe ọlọ́run ọlọ́run bá wọ́n sọ fún pé solúṣàn òsì òun náà ni kéyìn lè fi ẹ̀ṣẹ̀ kéyìn òfin lé òsì kú ọlọ́run wà látàkàràbù àzínà ọlọ́run wá ní ìka tí ó mú yín sẹ́fì ti sì dá ni ọ̀nà burúkú ni ọ̀nà burúkú

àdáwọn tó bá ó ju òsì lọ èyàn tó ju òsì lọ àdáwọn èyàn tó ju kóṣù ọmọ àtàyà lọ iṣẹ́ lóbìnrin máa wá tọkùnrin ọba ti rí nǹkan kan sí mọ́ oye ọmọ lè ti ṣẹ́ tó bá rí pé kò ní bí ọkọ̀ ní islam ó sì máa tajà sí nítorí pé tọkùnrin ọba ti fojú sí mọ́ wàhálà ti dé fún bẹ̀rẹ̀ káàmọ̀ bẹ̀lọ gbogbo àwọn ọkọ̀ wa kọ́lọ̀bà fún ọlẹ́gbogbo àtàlàfíà ẹlẹ́mí ò tí ma yọ ọkọ̀ rẹ̀ ń ìgbà náà lọ́tọ̀ wà mọ̀ pé à àbó tọ́ráyì àbó gbìyànjú amánúsí òfíṣẹ́ṣẹ́ ẹ̀sìn náà ni ẹjá ma a àwọn tọ́kọ̀ wá bá ń ṣe tó máa di pé tó ọkọ̀ yìí ọlọ́run dáwò ọmọ ti pọ̀ èèyàn ọ̀fẹ́ kọ́lẹ̀ tó kéèyàn wáṣẹ́ tó jẹ́ halal kọ́mọ̀ jẹ́ ìsìnà lẹ́yìn ọmọ àti torí pé ìsìnà yẹn yóò dà nǹkan orú nínú ayé yẹn problem tó yẹn ní yẹn kò lè sọ pẹ̀lú ìsìnà Wallahu alam. Wọ́n ní kí a máa gbé ìṣe owó káàkiri inú mọ́ṣáláṣí fúnjọ́bí ìlà ìpété ilé náà tó ti ṣe ìdíjà. Ọbẹ̀ náà kọ́ lọ́wọ́ tẹ̀ sànà. Ṣẹ̀rí ẹgbẹ́ bẹ̀rẹ̀ ta sọ lẹ́ẹ̀kan, a ní mọ̀ kájà sí káwàfà kákírùn tán salamu alaikum warahmatullah salamu alaikum warahmatullah kí ni ìṣẹ̀lẹ̀ wọn lọ́fẹ́ gbowó wọ́n tó ń gbé akọ́lọ̀ ìyẹn tí wò ní sàkà lẹ́yìn náà àwọn tí wọ́n ń sàn wọn lọ́wọ́ tí wọ́n jẹ́ alákà méjì mẹ́ta wọ́n ma gbọ́wọ́ jùmọ̀ kọjá ìmí ọmọ lọ́yẹ́ bàbá báyẹ̀ tó wà padà yájá ìmí ọ̀padà lẹ́nìkan kan gbà ẹ̀tọ́ wájú kílẹ̀ padà tẹ́rí gbogbo àwọn mẹ́sìn yẹn ọyẹ kí yá ti gbàgbé ẹ̀ ní islam bẹ́ẹ̀ ni kìíní kan sáàmọ̀dé kan táàmà ń gbé sí mọ́sánásíbà ibrahim ọdá 200 ọdún kan ya fàdílà kan 200 ọdún kan 2000 lọ́dún kan 24 eh? lọ́dún kan 2400 lọ́dún kan àwúsá kan mẹ́rin láìpẹ́ ọgbọ̀ ọmọ tó láti ókè lọ́ta ọwá lè fọwọ́ kan ọwá sí gbogbo ẹ̀ ààrẹ Yorùbá people useless people gbé Yorùbá aláàrin kọ̀dá tó kọ́ sí kí ni ọ̀dá tó nínú àkọọ́lẹ̀ abọ́kùnṣe tó burú ká ní ìdíwọ́ masalasi ká annam asàkárù kan ìmáàmù ní abẹ́nìkan náà wọ̀nyá àlékónú mọ́síláṣí máa dọ́lọ̀pàá kálukú lágbára ó ti alẹ́fẹ́sì ẹ́sọ̀ wá ti bàjẹ́ o ọdọ́síláṣí wa òjò pàwá o ti bàjẹ́ o ẹni àtàdà ọlọ́dẹ́ta ní ọ̀yà mi lówó nínú tí a ti ń lè owó sí sọ́mọ̀ níjọ́ ìrọ̀ owó yẹ ábì tún ẹ̀sìn ọlọ́run sí náà níbi bẹ́ẹ̀ kásọ̀p rẹ̀kọ̀dá èyí tàà máa ti nǹkan sí ojú bọ́ọ̀dù ẹ̀nà kásílẹ̀ torí pé yóò tún ní ṣe pẹ̀lú ṣó ọ̀ èyàn tí ọ fẹ́ ká mọye tó ń dá tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ adam àwọn ìmáàmù wọ́n ní nínú àwọn ètò tó dáadé pé ta bá ní àkótí kí sẹ̀fẹ́lẹ̀ láìta rárá gbé sẹ́fẹ́ kan ní àtijáde mọ́sálásí àpọ́mọ́ ẹ̀mẹ́ olóyìn ọ̀dá tọ́lọ́wọ́n bá wa ẹni tó bá ti ní yóò fi síbẹ̀ a ti tẹ́yẹ̀ kọ́lẹ̀jì àwọn ìpẹ́ dákun ẹ̀dí afọ́ sí sísẹ̀fẹ́lẹ̀ ní bùkátù àbí àwọn ẹ̀dọ̀ fi síbẹ̀ torí pé èyí tẹ́yìn ń gbé agbólókà sí ẹ̀ ẹ̀ẹ́kà wọn ti sọ́pù àwọn èèyàn mọ́sálásí Allahu a'lam Ah, ẹlòmí òṣè máa lopapọ̀ jẹ́ ọmọ lopapọ̀ títí lopapọ̀ inú òṣè máa rọ yí wọ́n tàbí káàrù lọ́wọ́ ẹnìkan sí ọmọ wọ́n lopapọ̀ náà rí bèèrè ní èèyàn tó ń bèèrè wípé tó dá kí a máa ka ìmàsùrọ̀ kí àtàgbóyé wọn òun náà ni pé bẹ́ẹ̀ bá ti di alùsùn náà èèyàn máa ya ohun bọ́ọ̀dá ní ìyàwó bá yá ìlàhà ìlàlá mọ́sánásì ní jẹ́ wá ipò ọdún bẹ́ẹ̀ ni sísà mìíràn kọ́dà ń gbà mí àwọn mẹ́tàṣẹ́ ń bọ̀ wá táwọn tẹ̀fẹ́ di orí súnnà táwọn tí ń kó lásàlásù wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ẹni wọ́n mọ̀ náwó sí pé ẹ̀fẹ́lẹ́ rẹ̀ po ẹ̀fẹ́lẹ́ rẹ̀ láti ní bí mo ṣe fódò wọ́n ipò ọdún àwọn obìnrin Madina wọ́n sì sàárà fa ọlọ́ni wà kí múnà sọ̀láta A kí iná azbaka ọlọ́wọ́ bá ní ẹmá kírùnú léò kẹsì máa yọ zaka èyí tẹ́ bá lówó alẹ́bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn yóò gẹ̀rin ẹ̀yẹ́lẹ́pọ̀ ọdún náà àwọn ọkùnrin kọ̀ọ̀kan lọ́wà ń bẹ̀rù anábì ní ẹ̀mọ́ sípè lẹ́yìn ẹ̀mọ́ sípè púpọ̀ lẹ́yìn náà ẹ̀yẹ afiṣẹ́sẹ̀ ẹ̀yẹ orí tọkọ ní bá ṣe wọ́n láwọn obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí sísàrá pẹ̀lú àwọn góòdì wọn tí wọ́n fi sọ́rùn èyí tí wọ́n fi sọ́wọ́ wọ́n ń bọ̀ sínú aṣọ bìláàlì wípé àwọn fi fi sàrá sàrá àti ṣe súnnà ní o tẹwàá nǹkan fẹ́ jẹ́sùn níyà àṣàlàfí yájú inú tó ọmọ fi jẹ́sùn níyà yẹn ni kọ́ ọmọ sí kíní kọ́ ọmọ ti sàrá mọ́ sí fún bàbá rẹ̀ ìyá rẹ̀ àwọn ẹbí rẹ̀ kọ́ ṣe sí mọ́sálásí mọ́sálásí ní ìdí owó jama èyí owó gẹ̀lẹ̀ àwọn tó rọrùn mọ́sálásí ẹlẹ́mì tó wá kó fóònù wa yóò kó fóònù wa èmi rẹ̀ yóò tó mú di àwẹ́ yóò wá kó sí mẹ́lọ́bà yóò máa bọ̀ kí lọ bẹ́ẹ̀ ṣe ọlọ́run fẹ́ wá chájì ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀kí ẹ̀kí bọ̀ ẹ̀kí bọ̀ ẹ̀yẹ kó náà ronú pé ìjẹ́lẹ́tọ̀ ah, ti ṣiṣẹ́ ìyẹ̀wó ní ṣe gíní owó tó bá dé gbogbo àwọn táyìí ná táyìí fáwọn àfáà lówó àwọn àfáà eh, súnà ọlọ́run kún sáà wọn kálukú wọn ní máa wá sẹ́ẹ̀sì àmọ́ iṣẹ́ tí wọ́n ń sẹ́yìn náà kò ní kẹ́ máa fún wọn lẹ́bùn sáwọn àlẹ́kùn sáwọn àlẹ́kùn yípo ọdún ọláì <laughs> àwọn sàábà máa fún ànábì nìkan ọmọ ọmọ ànábì Tọ́lá ní kọmọ fún ìsáàtì yìí bọ́ọ̀lú, tọ́dá láìsí kọ́lọ̀mọ́ta ìṣànú wa, Allahu a'lam. Àwọn ìyẹ́kọ̀ ọ̀gblé ni ó, ìgbé ìsáwọn alẹ́kọ̀ọ́ ọmọ àwọn ọmọ sísáàtì wọ́n ìdáwó, ojú ọ̀nà ọlọ́run ẹmọ́jà fi ṣe lóòrùn tí ìbá ti sọ́run náà lèyàn ọba lọ́run Wallahu a'lam. Náà, ó ní ọ̀rọ̀ al-ma'thurat, al-ma'thurat, ẹ̀ tí ló ṣe? Wọ́n ní pé tí ó wà ìsìlámì pé torí àwọn sọ pé àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀. Al-ma'thurat eríṣiríṣi ló wà láyé. Al-ma'thurat ni pé àwọn àdúrà tí ó ní ṣe pẹ̀lú Asad, tọ́jẹ́ pé ànábì ṣe àwọn àwọn mí kí wọn gbọ́ lárúbáwá ìtókùtù náà wọ́n sí gíní náà máa tó àwọn ẹwọ́ wàá wò pé eléyìí bá súnà mọ̀ eléyìí ọ̀bá súnà Allahu a'lam wọ́n ní tí wọ́n mọ̀ kọ́ sí kí ṣòkòtò wa kó máa lọlẹ̀ kó máa lọlẹ̀ pé kí ajẹ́ tó kéré kó máa jẹ́ tó kúnṣẹ̀ pé kí wọ́n kọ́ sí. dandan ni kí ṣòkòtò mùsùlùmí lọ́kùnrin àtàṣọ tọwọ́ àti jàlábíà tọwọ́ àtàbáyá ẹnẹsìn tó ọkùnrin bá ti wọ̀ kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ó lè dédé kókó ọmọ kò gbọ́dọ̀ kọjá kókó sísàlẹ̀ èèwọ̀ ni nínú àwọn èèwọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe lérí ilẹ̀ ọlọ́run òun náà ní kí sòkòtò yẹn kọjá kókó ẹsẹ̀ àdébísọ̀lá sọ́lá ó ní máa sọ́lá mínàlẹ̀ kààbé ní mínàlẹ̀ ìsáre tọ́fì náà lẹ́bẹ̀rẹ̀ tí asọ́tọ́wà bí sòkòtò tọ́wọ̀ tọ́wọ́ ti kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ó fi ṣínà kó tó fi sínú àlùjẹ́nà ẹ̀ṣẹ̀ ní àwọn kàbá ìrùn zòrò ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá torí àwọn alfa àwọn ní àmà dẹ́ṣẹ̀ ńlá mà sábà ti lẹ́sẹ̀ pẹ̀lú láàánà ìbínú ọlọ́run gádọ̀ ìbínú ọlọ́run láàánà ìgbéni dìnà síkẹ̀ sábà lẹ́sẹ̀ pẹ̀lú náà iná ó ti pọ̀ lẹ́sẹ̀ kékeré ti dẹ̀ṣẹ̀ ńlá níbo ni tí wọ́n máa bẹ̀rẹ̀ kágbé èèyàn fẹ́ ti bẹ̀rẹ̀ ibi títí máa bẹ̀rẹ̀ ṣòkòtò ibi títí máa bẹ̀rẹ̀ ẹgbẹ́ tó ń fi lọ́pàá lójú ẹ̀hẹ́ ìsúra tó lè mùsùlùmí ìlànà sí fàáfihì àdábì ní ojúgun òun náà ni ṣòkòtò ní mùsùlùmí tí máa ń bẹ̀rẹ̀ àmọ́ tó bá kọjá ojúgun sísàlẹ̀ èèyàn tí lẹ́sẹ̀ ìgbà tí yóò tó lẹ́sẹ̀ nígbà tó bá kọjá kókó ẹsẹ̀ wallahu alam àwọn tá jẹ́ àwọn ìyàwó agalá máa sọ àwọn àbúwa àwọn ọkọ wa pé ẹ̀tòkòtò ní ẹ̀tòkòtò ìgbòtọ̀ bá lè gé oníṣẹ́gí ọ̀yà ní wọ̀ mọ́nà wọ́n máa tí gbéjì ní ọba wọ́n sọ̀gbòtò jàlábíà yóò dúró sí pẹ́tẹ́ ẹkọ́ tó sí tọba wọ ṣúùtù tọ́ lọ bíṣẹ́ yóò máa wọlẹ̀ àbí tọwọ́ wà kára tó ti nílẹ̀ àbí lè sì jọ ìgbòtọ̀ bá ti lè gé lọ́lẹ̀ búyàn ó dé àwọn abínú lẹ̀ ọláwọ̀ àlà kí ni má torí ẹ̀ṣẹ̀ kékeré kí ni lọ́lẹ̀ ṣe ni ẹ̀hẹ̀ ó sì kú kékeré báyìí àwọn aláwọ̀ kékeré wò ẹ̀ṣẹ̀ náà wọ́n ní ẹni tí ò bá lọ síbi ìfìdá ò tí ó lè jẹ oúnjẹ tí wọ́n bá ṣe ń bẹ̀. ìṣẹ́láwọ̀n ìbẹ̀rẹ̀ mọ́jọ fọ́ọ̀dù tẹ́lẹ̀ bá ti jọ gólẹ̀ yìí ó yé ẹ̀lẹ́bù lẹ́bù by lẹ́bù láfẹ́kí ni láwà mọ́mọ́ ha àmọ́ ẹ̀sọ́ rí ẹ̀hẹ̀ àwọn mẹ́wà ní higher institution náà wà àwọn mẹ́wà secondary school àwọn mẹ́wà ní primary àwọn mẹ́wà ní nọ́sírì ẹ̀hẹ́ tó bá béèrè béèrè ọmọ nọ́sírì lọ́dọ̀ ẹ̀dọ́ wà ní tó lẹ́lẹ́mù tẹ́mọ̀ pé yóò ní àà ah, 2 plus 2 bọ́ ni ẹ̀hẹ́ níbi ibẹ̀ ìdáhùn jọ́mẹ́ta àti jọ́mẹ́jọ kò sí rẹ̀ ìsìlámù dáńtẹ̀ gbogbo bá ti kú ẹkẹrùn sí la ẹgbẹ́ e lọ́tẹ́ tẹ́ bá ti kì í bọ̀lẹ̀ tán ẹdú ẹ̀sọ̀rọ̀ àforíjì fún ẹgbẹ́ lọ́kọ́lọ́ fẹnu rẹ̀ lé náà torí wọ́n bì í níbi lẹ́yìn kẹ ní owó kẹlẹ̀ fi ra oúnjẹ fún ìyàwó òkú àwọn ọmọ òkú kẹjà wọn sínú skúl kẹ máa tọ́ wọn tó kù nìyẹn o ṣe àánà lè jẹ ọmọ lè fún ìgbọmọ ìrọ̀ àwọn àlàyé olókùn jẹ́ méje jẹ́ mẹ́ta jẹ́ méje àṣà ni gbogbo bí lèmi tí máa sọ bẹ́ẹ̀ bá lọ bìdá òun ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ jẹun bẹ́ẹ̀ ni torí bí díà àtàdá rẹ̀ nínú ẹ̀sìn anábìnrin lá àkọrọ̀ fi ìṣìlá anábìnrin ẹnìkan kan ọ̀gbọ̀rọ̀ pa tókù ya akọ́rọ̀ kí islam akọ́rọ̀ yẹ onígbé tí àwọn kèfèrí bá kú ń dákẹ́ báyìí wọ́n mọ̀ táṣì ara wọn wọ́n gbówó jọ wọ́n lè ra màlúù wọ́n wà pàṣójú ọ̀nà tí wọ́n gbogbo rẹ̀ lọ ti fẹ́ eré ẹ̀jẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n tẹ̀ kọjá tí wọ́n bá wá sìnkú tán wọ́n wà fàbọ̀ bá ẹran màlúù wọ́n ma wá bọ̀ wọ́n ma bí wọ́n ma ṣe wọ́n ma jẹ́ alẹ́bí wọn ni láàkàrá ilé islam ẹ̀nẹ́bí ní kò sá ń pa màálù kò sá ń pa ẹran fún òkú níbi bẹ́ẹ̀ pọ̀sẹ̀ lámọ́ sí gbọ́ ọkàn jáde ìjọ kan lọ́bá sì dé èso ẹran kò ní ṣe pẹ̀lú jọ mẹ́ta kò ní ṣe pẹ̀lú jọ méje oye àbí tààdì àbí tẹ́sì ẹ̀ẹ́dẹ́fà ni bá fẹ́ fáwọn èèyàn bá fáwọn mọ́lẹ̀ àbí bá fáwọn ìmọ́mọ̀ àdúgbò èyí sẹ́ràn òkú nìyẹn o sàárà nìyẹn o ìsì máa bókú ìmọ̀mọ́yẹgbà ní ẹyẹ bọ́kàlá bọ́ọ̀sì bọ́ọ̀sì ní mẹ́jọ oyé ilé oníṣẹ́ pẹ̀lú ọdún kan oníṣẹ́ pẹ̀lú ètò ti yí oníkọ́bà àwọn àmọ́ àmọ́kà wọn fi dáwà ọ̀sọ̀gbọ́ sàárà lọ́sẹ̀ gíní ẹran àbíṣẹ́ sàárà adìẹ àbíṣẹ́ sàárà bẹ́ẹ̀ ni a fi ọ̀rá ìsì sàárà afẹ́wà sàárà gbogbo mọ́rìnlẹ̀ tẹ́fọ̀ bí i náà gbogbo tí àwọn èèyàn máa ń sáǹfà ní mbẹ̀ tàbá fún wọn pé ìtàṣà dàkùdì ha lábọ́ àmọ́ bí i sàárà àmọ́ tó wá fi ní ṣe pẹ̀lú pé òkúkú ẹ̀yìn sọ̀kú nìyẹn jọ mẹ́ta àbíjọ mẹ́jọ àbíjọ tó kú wọlẹ̀ àbíọ́pọ́dún kan lẹ́yìn bàbá pé tó ti wá sí ẹ̀ lé oúnjẹ tó wá sí ń bẹ̀ má bà wọn jẹ́ ọ̀ torí tí wọ́n ṣe yẹn bídí àyè oúnjẹ bídí àyè ṣe kíní àyè sì jẹ́ ní bàbá ya gbà rẹ̀ yẹ bí ẹnìkan kàn wọ́n pé Allah ta'ala eh kuma ma na wọ́n bí láàrín ìtọ̀sí ọ̀yẹ́ ìmá sòkú ayàtọ̀ sí pé ìfẹ́ sàárà fún òkú ọkọ̀ mọ́sánlájú àdábì ní ọkàn àwọn sàhábà sáàdù bùhádù wàkọ́ ó lè bá na ó ní sàárà olówó dájú tí mo ti jẹ ya yàrí yánà dàmú púpọ̀ àwọn kò tó jẹun mọ́ anábìnrin sàkọlùmá sàkọlùmá anábìnrin lè gbẹ́ kànga fún ìyá rẹ̀ omi tán mọ́nù kànga kí ni wọ́n pè sàárà pé ọwá gbẹ́ kànga fún wọ́n pè kànga náà ní bẹ́rù omi sáàdù kànga ìyá sáàdù ẹwùjọ́ tí kànga yóò lò lérí ilẹ̀ ọlọ́run ládájú ìyá ìyá òní inú kàngága ó lè ní gbogbo tó fọ́jú ayé rẹ̀ kan sí nífẹ̀ẹ́ lọ nídi bẹ́ẹ̀ ìdáwò àti ká máa sòkú ká máa tẹpàtí ká máa tẹpàtí fókù ẹ̀kù sínú ẹ̀sẹ̀ Islam gbogbo àtàbà ń ṣe kálẹ̀ stọ́pẹ̀ oúnjẹ tó bá dẹ̀ dáńbẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ oúnjẹ arábìnrin yìí béèrè pé ìmọ̀ràn owó lẹ́nu fún gbogbo ìgbà tó ń bá fẹ́ bá ọkọ òun sọ̀rọ̀ sí ni ẹ̀rú máa ń bá òun. ẹ̀rú máa ń bá òun. ẹ medical question. ẹ dókítà ló sí ọ̀dà àsìkò ti fẹ́ tó. ẹ̀rí bí abáde yìí ọlọ́wọ́n

àtọ́bájẹ́ kò bẹ̀rẹ̀ tó bá tó bẹ̀rẹ̀ tó ti ṣe aburú kan rí tó bá tó wá rọ́pọ̀ yẹn àyàyọ́ ọmọ ṣe kéni yọ́ ma já ẹ̀ kọ́nsẹ̀sì ọmọ dàálà mú ẹ̀hẹ́ tó bá jẹ́ pé ọkàn wà bẹ̀rẹ̀ ní ibi àyàwó kan ma já ní ó sì jẹ́ ìkókò àmì ìkókò ọkùnrin bá ṣe jòkólẹ̀ tó wá dáa tí gbogbo wa ti ká ṣe dáadáa yìí ẹni ló rí báyìí lé o aláwọ̀ mọ́sàn ìsọ́nú ìyàwó rẹ̀ náà lẹ́nì kejì rẹ̀ ìyàwó rẹ̀ náà ni the best friend tó ní tọ́lá wọn náà ni ó ń dáná fún òun náà ni ń kọsọ rẹ̀ òun náà ni ń tọ́jú àwọn ọmọ àwọn tí ó jogún ẹ̀ àwọn ọmọ tọ́mọ̀ balada lé wọn tó bá wọ sàárè bóò rẹ̀ sí ní sí dára sí ìyàwó rẹ̀ ẹjẹ́ wá sí dára sí ìyàwó rẹ̀ àti bọ̀tán sí ọ̀dá hayrokom ẹ̀tọ́ dájú láàrin ní khairukum ààlì ẹ̀tọ́ dájú ìyàwó ẹ̀ wọ́n na khairukum ààlì bẹ́ẹ̀ wá pọ̀ sóyì ẹ̀tọ́ mọ́ dájú láàrin tó lè mọ́ dájú sáwọn ìyàwó òbí jù ẹ̀yìn lọ ìdí sí fáwọn ìyàwó obìnrin ṣe wọ́n láwọn wà nábìtì yọ́ kan àbí ìlọ́pọ̀lọpọ̀ àsìkò wọ́n wà nábìtì tọ́bádá àsìkò òun yọ́wà jáde àwọn abẹ́rẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó tí máa ń ṣe tọ́bá ti yí wọlé ní ma ràn wá lọ́wọ́ nílé iṣẹ́ ilé gbogbo àwọn ṣẹ́fẹ́ gómìnà ọmọ dáṣe bí a ń tọ́jú ilẹ̀ bí a ń mọ́bù ilẹ̀ bí àwọn rọlẹ̀ da ilẹ̀ nù bí àwọn ewédú bí a ń tọ́lá bí a máa bèbè ká máa bá gbọ́bẹ̀rẹ̀ ká máa bá kọ́kọ́ ná ẹ̀hẹ̀ gómìnà ọmọ dáná ẹjá ma ṣe súnà tó ṣe kíni súnà tó nítumà níbi bẹ́ẹ̀ irú arábìnrin kọ́ ma ṣe Allahumma inna naj'aluka fi nahurihim wa na'udhu bika min shururihim ní ìṣẹ́já ìjànú ni ó pẹ́jẹ́sọ ọkọ̀ yọ lẹ́ṣẹ̀ àmọ́tọ́ bá ti rí bóyá dínà ti lápa lára arábìnrin yẹn yọ́ ma wá jẹ́ àtọ́wọ́jẹ́ yẹn náà ní àwọn olùkẹ́lì máa ti la

tàbí torí ìgbìyànjú wá jẹ mọ́ tàbí torí àwọn ìyàwó àtọmọ́ fọ́nà kan fi àìsàn fọ́nà kan fi jẹ wọn lẹ́kọ̀ọ́